أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته adáwọ̀pẹ́ fún ọlọ́run bákan náà àtọ̀rọ̀ ìkẹ́ àti ìjẹ fún anábíwá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam kí ìtẹ́ àti ìjẹ náà kí wọ́n bá àwọn ará ilé àti gbogbo àwọn sọ̀hábà rẹ̀ àtẹnu gbogbo ẹni tí ó bá tẹ̀lé ìlànà wọn akẹ́rẹ́ wa ní kíkí ti àpẹẹlẹ títí tí ẹ sì pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. abẹ́nu bá sàánà wa tààlà kí ẹ fi àlékún àgbọ́yé ẹnìkọ̀ọ̀kan wa. ìdánilẹ́kọ̀ọ́ yìí yóò jẹ́ ìdánilẹ́kọ̀ọ́ tí yóò wáyé tí ìṣètò ní gbogbogbò gẹ́gẹ́ bí àwa náà ṣe mọ̀ wípé ní láti nǹkan bí ọjọ́ mélòó oníkálukú wà ní ilé rẹ̀ látara yìí àjàkálẹ̀ àrùn tí ó ń ṣẹlẹ̀ jẹ́ pé òun náà ló fà á ní ó jẹ́ kí a rí ìdánilẹ́kọ̀ọ́ gbogbogbò ṣe àwa wò pé ní nígbà tí ààrí ń ṣe tí a tún ní ọ̀nà míì tá a fi máa ṣàǹfààní fúnra wa kí a máa ṣe láti lé àti mọ̀ sẹ́ńdẹ̀ sẹ́nu kọ̀ọ̀kan wa ìbẹ̀rù Allah subhanahu wa ta'ala kí ó bá ká àjàkálẹ̀ àrùn náà kúrò ńlẹ̀ gbogbo àwọn tí ó ti múná tí Allah subhanahu wa ta'ala kó ń sàbà wò wọ́n sàn àwọn tó tó wá bá lọ náà mùsùlùmí kó Allah subhanahu wa ta'ala kó ń sàforíjì ẹnì kọ̀ọ̀kan wọn kó ṣe àlékún àgbọ́yé ẹ̀sìn tiwa náà kó ṣe àlékún ìdúródédé wa. ntí a máa ṣàlàyé fúnra wa yóò máa jẹ́ nínú tíra ìkan nínú àwọn afáwà àgbà sheikh muhammad bin abdul wahab kanu tíra wọn tó àmọ̀ sí al-qawaid al-arba gẹ́gẹ́ bí kò ṣe pamọ́ sí gbogbo wa sheikh muhammad bin abdul wahab nínú àwọn afáwà àgbà tí ọlọ́run ń sábà bí láti tún ẹ̀sìn ṣe ni wọ́n látara ìgbìyànjú wọn tí wọ́n ṣe látara ìpèpè sójú ọ̀nà wọn àtàwọn ìwé tí wọ́n kọ pàápàá jùlọ nílànà ìfọ àdìsọ́kàn àwọn èèyàn mọ́ àwọn nǹkan kùdìẹ̀kudiẹ tó wà ń bẹ̀ láti gbà kúrò àwọn kan tí ò bá mu tó wà láwùjọ bí ẹbọ bí àwọn nǹkan tó ta kẹsìn láti ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn kan lè bá àmọ́ gbogbo pàápàá jùlọ ńlànà àkídà bàbá yìí wọ́n kọ àwọn òwe tó pọ̀ tí gbogbo ẹ̀ sì ṣe àǹfààní fún alẹ́ ọmọ yìí abẹ́nú ọba sàfánà wa tààlà kó wọ́n sábà ṣe àlékún ìkẹ́ wọn nínú àwọn ìwé wọn náà ni kìtàbù tawhid bákan náà ni usulu salasa bákan náà kashfu shubuhat àràdínà wa ni al-qawaid al-arba'a ní tí abẹ́sàlàyé rẹ̀ fún wa àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn èyí tí bàbá ikọ́ láti ṣàlàyé kí ni ń jẹ́ àdìsọ́kàn gidi èyí tí ọlọ́run bá sánà wa tààlà tí ò fi rán òjíṣẹ́ rẹ̀ àti bó làwọn ẹni ìṣíwájú wa bó ni wọ́n ṣe gbọ́yé bákan náà bàbá yìí ṣàlàyé kí ni ń jẹ́ ẹbọ àwọn ọ̀nà wo ló pín sí kí ni aburú rẹ̀ ní ọlọ́dọọdọ àti láwùjọ káwọn èèyàn lè bá jìnnà sí. ẹ̀rọ àríkẹ́rẹ́ àti afẹ́ ṣàlàyé fún wa tí a mọ̀ sí al-Qawaid al-Arba'i yìí tíra kan tí ó kéré ní rírí lójú mi ṣùgbọ́n ó kó àwọn nǹkan tó pọ̀ tó ṣàǹfààní sínú ní nǹkan tí àwa mùsùlùmí ta bùkátà ká mọ̀ láti fi tún àdìsọ́kàn wa ṣe láti mọ orí ìpìlẹ̀ tí a gbé àdìsọ́kàn wa sí. àbẹ̀lọ́mọba sùfánà wa tààlà tí ó ṣe àgbọ́yé rẹ̀ nínú ọ̀rùn fẹ́ni kọ̀ọ̀kan wa. alimami muhammadu bin abdulwahab wọ́n bẹ̀rẹ̀ tírà yìí pẹ̀lú bisimilahi rahman rahim. nítorí bẹ̀rẹ̀ nù wọn ní mọ̀kọ́dímọ̀ mi ọ̀rọ̀ ti síwájú mi tí ó ju yìí lọ lẹ́nu yìí náà wọ́n wọnú ọ̀rọ̀ tí wọ́n lọ tí wọ́n fẹ́ sọ. eléyìí náà fi kọ́ ṣe alukur'an karim gẹ́gẹ́ bí àwọn àfa ni wọ́n ṣe máa ń sọ. kàí pé ní ìbẹ̀rẹ̀ bá a fẹ́ kọ̀wé báyìí kánà ti bisimilahi rahman rahim síwájú ìfikọ́ṣe alukur'an ni torí pé kí Islam tó dé táwọn èèyàn ń kọ̀wé tá ń kọ lẹ́tà síra wọn nígbà jàhìlíyà wọn ní irú bẹ̀rẹ̀ báyìí ìgbà tí kùránì dé náà ló ṣíjú wa sí láti fi tẹ̀lé ìlànà alukur'anil karim bákan náà fi tẹ̀lé ìlànà anábìwá Muhammad sallallahu alayhi wa sallam òní tí a bá wọnú tán rẹ̀ nígbà tí ó ń jíṣẹ́ ó kọ lẹ́tà sọ́pọ̀lọpọ̀ àwọn lọ́balọ́ba nínú tí fi máa ń bẹ̀rẹ̀ náà ni bisimilahi rahman rahim ló ṣe àtúnkẹ́ mi muhammad ọ̀nà abdullahi yẹ pé ìwé yìí wá látọ̀dọ̀ muhammad ọmọ abdullahi sọ́ba àlù lágbájá báyìí. ìtọ́jú bí ó fi bẹ̀rẹ̀ òun náà ni bisimilah àjẹtà bá ara àwọn àfáà lé àbáwọn tí wọ́n ń kọ̀wé ní mílíọ̀nù tẹ̀sán tí wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú nǹkan báyìí inú ìkọ́sí tó dá nínú ẹ̀sìn ni láti mọ àmì ẹ̀sìn gan ni. náà sábà ní bisimilahi rahman rahim tí wọ́n ní ìtumọ̀ ọ̀rọ̀ yìí àti pé kí n la gbàlérò àǹfàànípa àgbàlérò náà ni ìwà àlùbáríkà fún nǹkan tá ṣe ayé na tabarraku bil basmala ìyẹn pé à ń wá kí nǹkan lálùbáríkà ní tá a fẹ́ ṣe ìwé tá a fẹ́ kọ yóò kọ́lọ́njọ́ lálùbáríkà kó ṣe sóore kó lé àǹfààní tó dáa láwùjọ torí pé gbogbo tọmọ ẹ̀dá bá fẹ́ ṣe ìláṣeyọrí rẹ̀ ọwọ́ ọlọ́run ló wà ọba lọba alágbára ìyẹn fẹ́ gbìyànjú tẹ́ni eléyìí nínú tí ó gbọ́dọ̀ wà nínú àdìsọ́kàn mùsùlùmí ni pé n ta bá fẹ́ ṣe ọ̀dọ̀ ọlọ́lá wà kó lálùbáríkà sí tabarika fẹ́ júbà ọlọ́lá júbà pé bá wa fi àlùbáríkà sí kiri tá a bá fẹ́ bẹ̀rẹ̀ nǹkan alájúbà àwọn lágbájá kójú ojú wa ṣe rárá kò sẹ́ni tó jẹ́ kí nǹkan jú rẹ̀ ṣe àbí kó mọ̀ jú rẹ̀ ṣe àfọlọ́run bá subhanahu wa ta'ala ọlọ́run bá tó ní tabaraka alladhi biyadihil mulk wa huwa ala kulli shay'in qadir ọba tó yẹ pé ní mímọ̀ ọlọ́run ọba ọba tó gbọ̀ngbọ̀n alẹ́bí ìdíyẹ́dì himolik ọba yẹ pé ní ìkápá rẹ̀ náà ni ọlá wà lákòóso gbogbo nǹkan wà owó àlà kulli shay'in qadir òun ló lágbára lórí gbogbo nǹkan íńtáfẹ́ẹ̀sì òun ló lágbára kó jẹ́ kó wàá sí ọ̀dọ̀ òun là á sáájú orúkọ ẹ̀ náà ló yẹ ká fi bẹ̀rẹ̀. nínú tí a fi ń ṣe bisimilayi àwa àlùbáríkà sọ́dọ̀ ọlọ́run kí nǹkan lálùbáríkà bákan náà àfi kọ́ ṣe ìlànà ọlọ́run ọba sàánà wa tààlà tó gbé kalẹ̀ nínú ìwé ẹ̀ àfi kọ́ ṣe ìlànà òjíṣẹ́ rẹ̀ sọlọ́lá alẹ́ wasálà nínú àwọn nǹkan tí ó máa ń kọ́. a ní bisimilá a bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ ọlọ́run. táwa wà àwọn orúkọ ọlọ́run ó pọ̀ ṣùgbọ́n yẹn ta lè pè ní al'alam tó hàn jù náà ní Allah aláwọn ẹ̀yọ́ kò tẹ̀lé ni ní ẹ̀ ló fà tó yẹ pé ní òun ló gbajúmọ̀ jù nínú àwọn orúkọ ọlọ́run ọlọ́run bá sánú àtàlá náà ló fi bẹ̀rẹ̀ àwọn sùwárò abibul elohiyya yẹn pé ẹni tó lẹ́tọ̀ọ́ ká mọ ìjọsìn fún ẹ pé a bẹ̀rẹ̀ lórúkọ ọlọ́run ọba ọba olùjọsìn fún òun nìkan náà ló lẹ́tọ̀ọ́ kájọ́sìn fún lódodo ọlọ́ni dhalika bi anna Allaha huwa al-haqq wa anna ma yad'una min dunihi huwa al-batil ọlọ́ni kẹ́ mọ̀ pé ọlọ́run ọba ọba olùjọsìn fún nìkan ìjọsìn òdodo tọ́sí wa anna ma yad'una min dunihi ẹ̀rọ gbogbo ohun táwọn èèyàn ń jọ́sìn fún mi dúró tó yàtọ̀ sọ́lọ́ fún àlùbá àpẹl àwọn kan bàjẹ́ làwọn yóò kan tí ò dáa ni tó ń jọ́sìn fókè ni tó ń jọ́sìn fọ́sùn ni ẹni tó ń bọ Ògún ni ẹni tí ń bọ odò ni ẹni tí ń bọ oòrùn ni ẹni tí ń pàlùjẹ ni ẹni tí ń pèèyàn ni ẹni tó ń pòkó ọ̀run ni gbogbo ọlọ́ni owó àlùbá àpẹl ìranu ni òfò ni ọlọ́run ọba ọba olùjọ́sìn fún nìkan náà la gbọ́dọ̀ máa jọ́sìn fún òun náà ló lẹ́tọ̀ọ́ sí bákan náà tá a bá fẹ́ bẹ̀rẹ̀ nǹkan báyìí òun náà ló lẹ́tọ̀ọ́ kásádì torí pé òun lọ́ba alágbára lórí gbogbo nǹkan bismillah arrahman ìròyìn tó tẹ̀lé níbi ni arrahman ni pé ọba aláàánú bákan náà arrahim ọba aláàánú náà lòun náà ṣùgbọ́n nínú èdè lárúbáwá wọ́n jẹ́ kó yé wa pé tọrọ bá wa ń pẹ́lẹ̀ kan náà ṣùgbọ́n nígbà tí a bá ń yí padà tí ìpadà yàtọ̀ síra wọ́n fi hàn pé ìtumọ̀ náà yàtọ̀ síra wọn ni àgbọ̀nyé bíi pé ní ìtumọ̀ Ar-Rahman ó yàtọ̀ sí ìtumọ̀ Ar-Rahim kò jẹ́ pé ní àánú náà méjèèjì mú wa yíò tó arahman ní pé ní zorahmatin wasi'a ní pé ní ọba tí àánú rẹ̀ kárí ó kárí gbogbo nǹkan ó kárí gbogbo ẹ̀dá láì wò pé ṣé léyìn sínú àbí òsín náà láì wò pé ṣé èèyàn ti ń sọ̀rọ̀ lélẹ̀ àbẹ́ni tí ó sọ̀rọ̀ àánú yìí bí ṣe ń ṣàánú yàn tó jẹ́ mùsùlùmí náà ní sànù bọ́gìbọ̀pẹ̀ ń ṣe jíjẹ mímu fún gbogbo wọn ń sáré fìtí fún wọn bákan náà ló fi dórí àwọn gbogbo àwọn nǹkan míì láwọn ẹ̀dá ní àdáàbà ọlọ́ni wa ma min dabbatin fil ard illa ala Allahi rizquha wa ya'lamu mustaqarraha wa mustawda'aha ọlọ́ni kò sí àwọn ẹ̀dá kan tàbá ní dábà ò lè tó gbogbo àwọn ẹ̀dá èèyàn ní ẹranko ní ẹyẹ ẹja ní. illa ala Allah rizquha àfi kó jẹ́ pọ̀ lóhùn ní ṣe jíjẹ mu fún gbogbo wọn wa ya'lamu mustaqarraha wa mustawda'aha. òun ibi tí ń kálukú wọn ti ń torí bọ̀ ibi tó ń fara pamọ́ sí ọmọlé wọn. ìjẹ́ mu wọn sì wọn bá wọn ìyẹn kébí tí ń ṣe fáwọn èèyàn náà ní í ṣe fún àwọn ẹyẹ náà ní í ṣe fáwọn ẹja ní odò náà ní í ṣe fáwọn oyin náà ní í ṣe fún àwọn kòkòrò lẹ́lẹ̀ nínú àwọn ẹ̀dá tí ọlọ́run subhanahu wa ta'ala tí ó dá wájú àwọn ẹ̀yìn ṣe fáwọn irúgbìn gan torí pé gbólóhùn yìí ń ta gbọ́ yín bẹ́ẹ̀ ni pé àánú tó kárí àánú lọ tábà ní arahman pé abẹ̀rẹ̀ lórúkọ ọlọ́run ọba olùjọ́sìn fún maka na ọba ala anụ taa nụrị karịbụ gburu bịa patapata anụ ele ka ọ kwesị ya si lọ abe nyo si nọ kọta osi fun gbogbo ẹda ni osi fun ihe na aba awo dabe oku ni ọba ajọke ayi ya pe gbogbo kẹtọ ala ayi ni nke bakana náà arọhìn ni pé ọba aláàánú bá ti pé arahman aláàánú bákan náà arahim aláàánú náà ṣùgbọ́n ni pé zurahmatin wàásù zurahmatin khasọ ìyẹn pé àánú tiẹ̀ àánú tó jẹ́ tiẹ̀ sani ó láwọn tọ́lọ́ ń ṣe fún eléyìí ti ti gbogbogbò àánú tiẹ̀ sà òun eléyìí ta wàá ṣe fún wọn jẹ́ kó yọ apá àwọn ẹni tó bá ṣe tiẹ̀ ní àwọn mùmíní náà ní lẹ́tọ̀ọ́ sílẹ̀ ó ní wàká mẹ́bíl mú mi ní ìnà rọ̀ṣíìmọ̀ ọlọ́run ọba ọba àlekè ọlá tó jẹ́ aláàánú fáwọn mùmíní ibi láti rí pé ní àánú eléyìí o àánú tó jẹ́ pé ẹ̀ṣà ní fáwọn tó bá ṣe tọ́ ọlọ́run ọba mo ló ti wá sánú ayé ni ọba àṣà kí ọ̀run ti sàwọn tẹ́ láyé yìí náà yìí máa ń sàwọn ẹni rẹ̀ kẹ́ ń yẹ ká rí pé ọba àṣàkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run náà torí pé àwọn mùsùlùmí à ń tọ́nu ó ṣe fún wọn láyé bí ìfọ̀kànbalẹ̀ gẹ́gbọ́dọ̀ kọ́ alladhina amanu walam yalbisu imanahum bizulmin ulaika lahumul amn wa hum muhtadun ọlọ́ni àwọn tí wọ́n gbàgbọ́ tí wọ́n ṣẹbọ sọ́lọ́ tí wọ́n pa ẹbọ pọ̀ mọ́ gbàgbọ́ wọn tọ́dún lórí ìgbàgbọ́ tó dúró déédéé kò láyà ìkàláhùnmọ̀lẹ̀ amùn ìfọkàbalẹ̀ ó máa bẹ fún wọn. agẹ́fọkàbalẹ̀ yìí tí máa ń bẹ fún wọn látàrí àánú kan náà nu tí ò sí fún kèfèrí tó ń ṣẹbọ. bẹ́ẹ̀ láti gbọ́ pé àánú tá a pè lẹ́sà yìí kì í sọ̀run nìkan ọba tí máa ń sàwọn mọ̀mìníkẹ́ láyé àti ní ọ̀run ẹ̀sà kẹ́ẹ̀tọ́rún òun náà ni pé yóò fún wọn sínú ìkẹ́ ìdẹ̀ra rẹ̀ kì í ṣe àlùjànnà tó eléyìí ní ìtumọ̀ dáwọ̀ sí bisimilahi rahman rahim pé a bẹ̀rẹ̀ lórúkọ ọlọ́run ni pé a wá àánú ọlọ́run a wá àlùbáríkà ọlọ́run sórí níta fẹ́ ṣe yìí ọlọ́run ọba ọba olùjọ́sìn fún ọba aláàánú zurahmatin wàásẹ́à táànù rẹ̀ fẹ́ ẹ̀ pé tí fi kẹ́ gbogbo ẹ̀dá láyé ọlọ́run wa rahmati wasi'at kulla shay àánú mi kárí gbogbo nǹkan. bákan náà ar-rahim ọba aláàánú tí tó máa ń jẹ́ pé àánú yìí máa fi ń ṣẹ̀ṣà fáwọn ẹ̀dá rẹ̀ kan tó jẹ́ ti ẹni tó súnmọ́ ni tí wọ́n ṣe tiẹ̀ tó gbàgbọ́ tó ń òun nìkan tí wọ́n ṣẹbọ pẹ̀lú ẹ̀ yóò ṣàwọn kẹ́láyé àti lọ́jọ́ gbẹ̀ngàn àkìyàmọ́ nígbà tí sheikh muhammad ibn abdul wahab tí wọ́n sọ eléyìí tán wọ́n ní asalullah alkarim wọ́n bẹ ọlọ́run ọba ọba alkarim ẹ̀rí pé allah náà ti ṣíwájú mi mo bẹ ọlọ́run ọba ọba tá a mọ jọ́sìn fún alkarim ọba alápọ̀nlé nínú àwọn orúkọ ọlọ́run tó sì tún mú ròyìn ẹ̀ gbogbo tọ́lọ́n bá fi sọ̀ra rẹ̀ lórúkọ ìròyìn tó wà nú ẹ̀ ọba alápọ̀nlé ó mọ̀ pé ìròyìn rẹ̀ ni pé ìsì máa ń pọ́n nílé orúkọ rẹ̀ ní alikerim ọba alápọ̀nlé tí máa ń pọ́n nílé àpáwọn ẹni tiẹ̀ lé ọ̀nà wọn lọ́wọ́ bákan náà rọ́bà làárìṣe làvim ọba tó jẹ́ pé òun ló ní àlàárìṣe àlàáràṣí alàbíìm tó tóbi ní pé ní àwọn mọ̀kálkìlá wọ́n kálkì àwọn ẹ̀dá tọ́lọ̀ ń dábò ti pọ̀ tó táàmù nǹka ẹ̀ tẹ́pọ̀ náà ló mọ̀ wọ́n èyí tó tóbi ju gbogbo wọn lọ ṣé bó ṣe rinlẹ̀ nínú ọ̀rọ̀ ànábì wa Muhammad rasala òun náà ní alàáràṣí fi ròyìn rẹ̀ pé ní rọ́bù alàáràṣí alàbíìm ní ìyẹn pé ọba tó ní àlàárà ṣe tó tóbi jù lọ òun lè dá tó tóbi jù tí a mọ títóbi rẹ̀ àfọlọ́run ọba tó da gan kò sẹ́dà kan tó mọ bí àlàárà ṣe ṣe tó àfọlọ́run ọba tó da ìdí làákà ìwò lè gbé ni ẹ̀ríkọ́ náà bá sánà wa tààlà ó dá sánmà àtìlẹ̀ òbí sánmà àtìlẹ̀ ti pọ̀ tó bó ṣe fẹ̀ tó tẹ́pẹ́ nìkan òun rè pin rẹ̀ já ó ti fẹ́ ẹnìkan ò lè fi làákàyè ju bó ṣe tó bó ṣe wá tó yìí ọlọ́run wá ń ròyìn àga rẹ̀ pé wà sí àkùrẹ́ sí yòfò sàmàwá àti wà lárùn àga àwọn ọlọ́run ó fẹ̀ ju sánmà àti ilẹ̀ lọ nípàgà ọlọ́run bá ó fẹ̀ sánmà àti ilẹ̀ lọ bàgà ìṣe wá wà yìí ó rí lẹ́nu hadith àmì bàbá muhammad sallallahu tó bàjá ìṣe wà tó fẹ̀ ju sánmà tilẹ̀ lọ yìí ó wá dà gẹ́gẹ́ bí àgàtà kan ara gbé sáàyè kan tó lọ jántẹ́rẹ́rẹ́ bẹ́ẹ̀ làjà ìṣe tún jẹ́ nínú àlàáfíà àìpẹ́ àga tó fẹ̀ ju sánmà àtilẹ̀ lọ kò tẹ̀ jẹ́ nǹkan kan nínú àlàáràṣí nígbà tá a bá gbé sínú rẹ̀ títóbi ọlọ́run bàbá àlekẹ́ ọlá ibi láti mọ̀ pé ní àlàárìṣe ètí ẹnìkan ò lè fi làákàyè gbé pé bó ṣe tó àbòṣe rí àfọlọ́run bá sùfàánù wa tààlà tí ó dá náà òun wá lè dá tí ó ga jù tí ó sì nǹkan mí ní òkè rẹ̀ mọ́ àfọlọ́run bá fana wa tààlà tó wà mẹ́ ọlọ́run ní alẹ́lẹ́ àríṣe ìstáwà ọlọ́run bá tó wà lórí àlàárà sí arahman alẹ́lẹ́ àríṣe ìstáwà ọlọ́run bá tó yẹ pé ilé ara aláṣẹ ló wà ọlọ́run yẹ kó yẹ wa pé ó ní àwọn òpó tó yẹ pé àwọn mọ̀láìkà gbé dání wa yahmilu arsha rabbika yawma idhin fawqahum samaniya ní pé àwọn mọ̀láìkà mẹ́jọ kan ni wọ́n gbé dání ní ọjọ́ ìgbélé alkiyama ọlọ́ba sùfánà wa náà ni ọba tí ó ní àlàárà sí ó ní ẹ̀dá tí ó tóbi jù ọlọ́run náà fi ròyìn ẹ̀ pé Rabbul arshil azim ọba tó ní àlàárà sí tí ó tóbi jù lọ ìnà àbá náà fi ń ṣe tàwásùlù síwájú ọlọ́run ẹ̀ka sọ síwájú ọlọ́run lórí àdúrà tó fẹ́ẹ́ fi bẹ̀rẹ̀ tíra wọn yìí nínú ìjẹ́ kọ́ fáwa náà pé nínú ọ̀nà tá a lè fi ṣàdúrà kò ní pé kí a fi orúkọ ọlọ́run àbáwọn ìròyìn rẹ̀ ká fi ṣe àkàsọ̀ síwájú ọlọ́run. tábà ní alkerim Allah orúkọ ọlọ́run alkerim orúkọ ọlọ́run rọ́bà ọ̀bàlẹ̀ àrìsí ọba tó ní àlàáràṣí àlàáfíìm àlàáràṣí tó tóbi jùlọ orúkọ olórin ọba tó ní àlàáràṣí wọ́n yẹ pé àlàáràṣí jẹ́ ọba tó ní àfi sàkàtọ̀ eléyìí ni tẹ́sẹ̀ mú wá wọn kan wá ọla ọlá ọla ọlá gbaja ọla kaaba ọla safa ọ̀la lẹ́lẹ̀ alẹ́ yìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ká máa ní ọlá àwọn nǹkan nínú àwọn ẹ̀dá tọ́lọ̀ ń dá eléyà àrínú ìlànà àwọn ẹni ìṣíwájú wa gbogbo ohun táwọn èèyàn lè kó wá lórí ẹ̀kọ́ ìtọ́ba àwọn ẹ̀rí tí ò fẹsẹ̀ rinlẹ̀ ni eléyìí ni ti alukur'ani tí ó ṣàlàyé fún wa ẹ̀rí tí fi orúkọ ọlọ́run bá sáwọn tálákà fi ṣàkàṣọ walillahi al-asma'ul husna fad'uhu biha àwọn orúkọ tó dáa jọ ọlọ́run ló ẹ̀rí fi àkàṣọ síwájú ẹ̀ bẹ́ẹ̀ láàrin nínú lànà ànábà sọ̀sọ́lá náà dùn àrùkọ yá hayyu yá qayyum bi rahmatika astagis ọlọ́run bá alhayyu alqayyum bi rahmatika astagis ẹ̀rí ànábà sọ̀sọ́lá òun náà fi orúkọ ọlọ́run àti àwọn ìròyìn ọlọ́run àti fi àkàtọ̀ sí iwájú rẹ̀ ìlú ẹ̀ náà ní tí sheikh muhammad ibn abdul wahab tí wọ́n fi bẹ̀rẹ̀ ń bì pé àwọn ẹbẹ lọ́wọ́n ọba ọba olùjọ́sìn fún ọba alápọ̀nlé ọba tó ní àláràsí tó tóbi bákan náà àláràsí ìwúre jáàyè tó tóbi náà ló tún jáàyè àpọ́nlé ọlọ́run sọ ní ààyè nínú suratul mu'minun ọlọ́run ní rabbul arshil karim ọba tó ní àláràsí tó jẹ́ àpọ́nlé nǹkan àpọ́nlé nǹkan abiyì ni nǹkan lè tó ń gbà mí kọ́ mọ́ jẹ́ nǹkan abiyì ṣùgbọ́n àláràsí ìwúre tóbi náà ló jẹ́ nǹkan abiyì bákan náà láàyè mi ọlọ́ni rọ́bọ̀lá àrífẹ́ ní majid ètò ọba tó ní afwan zola àrífẹ́ ní majid ní fatul burud zola àrífẹ́ ní majid ọba tó ní aláàṣì tí ó tóbi. ara àwọn sábàbí tí mo ń jẹ́ kádùn agbárí kàtàkàtọ̀ sọ́dọ̀ ọlọ́run ọba balẹ̀kẹ́ ọlá torí tí a bá fẹ́ ṣe nífẹ̀ẹ́ dáadáa. tí wọ́n ní bàbá fẹ́ẹ́ ṣe ládùá tí wọ́n fi bẹ̀rẹ̀ báyìí tí wọ́n fẹ́ẹ́ ṣe náà ládùá fún èyí tí fara wọn nìkan fún wọ́tọ̀ fẹ́ gbọ́rọ̀ wọn tàbí ẹ̀kọ́ àbí táwọn náà ń ṣe lálàyé tọ̀rí fẹ́ mọ̀ lò. àbá ní àwọn bẹ́ẹ̀ lọ́rùn ọba ọba tí ó jẹ́ pé òun náà là ń jọ́sìn fún ọba alápọ̀nlé ọba tó ní alára sí tó tóbi á ń wà láàká fi dúníyà wà láàfẹ́rọ̀ kí ó gbàkóso ọ̀rọ̀ rẹ̀ kó rìn ní lọ́wọ́ láyé àti lọ́dọ̀ gbẹ̀ndẹ̀ alkiyama ara dáadáa wọn àfáìsìn rí wọn fẹ́ dáadáa fẹ́ni tó fẹ́ gbọ́rọ̀ wọn wọn ti àdúrà síwájú fún un fẹ́ gbogbo táwọn bá sọ sábàbí ń ta wọn ní táwọn sọ ní jẹ́ ìdáyàtọ̀ ẹ̀rẹ̀ṣáàdì wà lùbáyà ni àwọn kan ń ṣàlàyé ìtọ́sọ́nà àlàyé ni ìtọ́sọ́nà ìfọ̀nà ẹ̀yìn pé nǹkan báyìí mọ̀ dáa ìgbà kí ni ẹ wá mú ṣe ọwọ́ ọlọ́ba subhanahu wa ta'ala ló wà yẹn láǹpẹ́ ní hidayatu tawfiq tí ó yẹ pé kéèyàn ṣe kò ń gẹ́ nǹkan tí ó dà tá ń ṣàlàyé fún mi ọwọ́ ọlọ́run ló wà ìyẹn ọlọ́run nìkan ló lágbára rẹ̀ kódà àwọn ànábì ọlọ́run òṣòro ni ọlọ́run sọ pé sọ fún ànábì sọ́nà pé innaka la tahdi man ahbabta ọ̀nà pé ọ̀ lè sọ ọ̀nà pé máa ṣe báyìí kó ṣe máa ṣe ṣíṣe kó máa ṣe ọ̀rọ̀ lè fi ìyàn mọ́ náà ṣùgbọ́n náà ní fọ̀nà ẹ̀yìn mọ́yàn ṣùgbọ́n ètò wọlé sí náà ní kọ́ fọ̀nà mọ̀yàn sọ́nà tó dáa pé ilé mọ̀ dáa ṣíṣe rẹ̀ tọ́sọ́nà ṣíṣe ọwọ́ ọlọ́run ló wá wà ìdíwọ́ kan lè ṣe ní kọ́ ṣàlàyé fọ̀nà tó dáa ní ọlọ́run ṣòro yàn la tahdi ila siratin mustaqim ìwọ́n máa ń fi yàn mọ̀nà sọ́nà tó dáa ní ṣùgbọ́n ká wá rìn tó ń dùkú tó àwọn fẹ́ ṣàlàyé táwọn àwọn kọ́lọ́mù wa ràn ẹ́ lọ́wọ́ kó gbà kó sọ ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ ọlọ́run nìyí ń wá lọ bàbá fi ṣàdúrà ń bì pé ayàtà wà láàkà fi dúnìyà wà àfọ̀rọ̀ kọ́lọ́mù kó ràn ẹ́ lọ́wọ́ láyé àti lọ́jọ́ ògbéjà kìámà kọ́lọ́mù kó fẹ́ ṣe kò ń jẹ dáadáa kọ́lọ́mù kó ṣe atọ́sọ́nà rẹ̀ ẹ̀kọ́ kọ́lọ́mù ti wà ní ìyẹn pẹ́ tí ó mọ̀ gáìdì ẹ̀ tí ó mọ̀ ṣàkóso ẹ̀ tí ó mọ̀ fẹ́ ṣe kò dáadáa eléyìí kọ́lọ́n gbà kó sọ ọ̀rọ̀ yẹn kó fi yẹn sí kóńgẹ́ dáadáa yóò máa ṣẹlẹ̀ fáwọn ọmọ mi tá dúró déédéé tẹ́lẹ̀ bọ́lá ọmọ sùfàánù àtàlà rẹ̀ sọ nínú alukoran pé allah wàlíyù lẹ́dínà àmánù ọlọ́ba ni wàlíyù lẹ́dínà àmánù alùgbàkóso àwọn mọ̀mìnì tágbọ́ lọ́rùn gbàgbọ́ tí wọ́n dúró lórí gbàgbọ́ wọn yòkòrí jòhùn mí náà gbólómọ́ àti ìlànà rẹ̀ tẹ̀kọ́ ló máa mú wọn kúrò nínú òkùnkùn ẹbọ òkùnkùn ìyapa ọlọ́n ìfẹ́lọ́n òkùnkùn ìdádálẹ̀ dádálẹ̀ nínú ẹ̀sìn ìwàkiwà ọlọ́run mú ọkùnrin inú òkùnkùn ìlànà lọ síbi ìmọ́lẹ̀ ìmọ́lọ́n lọ́kan ìgbàgbọ́ tó yẹ kórokó ìsinlọ ìtẹ̀lé lọ́lọ́run ọba pípọ́ lọ́wọ́ bá sùfánù àtàlà ọ̀nà ń gá ìdí wọn nígbà táwọn náà nígbàgbọ́ tán dúró dédé ọlọ́wọ́ ni wàlẹ̀ rí iná káfàrú ẹ̀wà náà tẹ́ kọ́tọ́ lọ́wọ́ àwòlíyá óhùnmù tọ̀gùt àwọn alákòóso tiwọn àtọ́nà jẹ́ olùrànlọ́wọ́ tiwọn náà ní tọ̀gùt àwọn nǹkan táwọn náà ń jọ́sìn fún ló ń fà bẹ́ẹ̀ látòrí bàbá wọn ti ṣe ìbílẹ̀ ṣètọ́n èṣù kárí gbogbo àwọn nǹkan tí wọ́n ń tẹ̀lé torí pé ló ń sáǹsìn ìtọ́sọ́nà tí ọ̀nà máa wá lọ dí òòsà ni ẹni tí ń bọ̀ ògún yóò máa wá ìtọ́sọ́nà tí lọ dí ògún ni ẹni tí ń bọ odò ọ̀ṣun ọ̀nà máa wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ ọ̀ṣun ni ọ̀ṣun ni ó gbà fún ìrànlọ́wọ́ tiẹ̀ ọlọ́run ni yukhrijunahum minan nuri ila dhulumat àwọn nǹkan tí wọ́n jẹ́ alákòóso tiwọn yìí náà ẹ̀yẹ pé wọ́n jẹ́ alákòóso ọ̀rọ̀ àwọn olùyapọ̀ ọlọ́run kí náà náà máa ṣe wọ́n máa mú un kúrò nínú ìmọ́lẹ̀ ọ̀nà tó tọ́ ọ̀nà ẹ̀sìn wọ́n máa mú un lọ bí dolomat wọ́n máa mú un lọ bí òkùnkùn torí pé ẹni tí ń ṣẹ̀sìn tẹ́lẹ̀ tí ń lọ bá wọn wọṣẹ́ tí ń lọ bá wọn gbégún tí ń lọ bá wọn ṣàṣejẹ kan ń kó inú ìmọ́lẹ̀ lọ bí òkùnkùn ni òun rò pé àwọn nǹkan fẹ́ràn òun lọ́wọ́ ní bóyá àlùjọ ní lọ́ ń ní tó rò pé ràn lọ́wọ́ yìí ràn lọ́wọ́ wọn mú kó inú ìmọ́lẹ̀ díẹ̀díẹ̀ tó wà láì lọ òkùnkùn ni torí pé àwọn kèfèrí náà ní ẹni tó gbàkóso ọ̀rọ̀ tiwọn náà náà ni àwọn nǹkan tí wọ́n ń jọ́sìn fún ní ló fà tí nǹkan kan bá ṣe wọ́n ibẹ̀ ni wọ́n ti gbàǹjarè lọ. lẹ́yìn náà kí yíyá tó ṣe àkíyèsí níbí ọlọ́ba sùfàánà wa tààlà wọ́n ní Allahu waliyyul ladhina amanu ọlọ́run ọba olùjọ́sìn fún táwọn sọ yìí náà ni olùgbàkóso ọ̀rọ̀ mọ̀mìnì tí ó máa tọ́ wọn sọ́nà tí ó máa mú kó omi òkùnkùn ẹbọ mú kó omi òkùnkùn ẹbọ àwọn nǹkan tó yá apàṣẹ sí ọlọ́run yóò mọ ọmọ ọlọ́bì mọ́lẹ̀ ẹ̀sìn nígbà tó lọ́wọ́ aṣọ tán kẹfẹ́ rí ó ní àwòlíyá ohun tọ̀gbọ́ tó lu tí wọ́n ní tó pọ̀ àwòlíyá olólò yẹn pé àwọn alákòóso wọn ayé pé nǹkan ń jọ́sìn fún ìṣẹ̀yọ̀ ọ̀kan látàrí gbogbo wọn kẹfẹ́ rí ni wọn ọ̀nà tán tó ìṣẹ̀yọ̀ ọ̀kan ọlọ́run fi pa gbogbo ẹ̀kọ́ lórí àwòlíyá àwọn tí wọ́n àwọn kẹta ń jọ́sìn tí wọ́n àmọ́ ọmọ kó nu ìmọ́lẹ̀ lọ bí òkùnkùn àwọn ọmọ olùkọ́ àwọn rí àbáyọ tọrọ àwọn ni ṣùgbọ́n wọn ní àbáyọ inú wàhálà síbi wàhálà náà tó máa kó sí ìyẹn ló fàtẹ́ pé ní bàbá ń tọrọ fún wa ń bì ń tọrọ fún èmi àti ẹ pé kọlọ́n kó gbà kó sọ ọ̀rọ̀ wa kọlọ́n kó ràn wá lọ́wọ́ eléyìí náà ló fi ẹ̀ka wa náà máa ṣe ní àdúrà tó nínú àdúrà tí ó dáa tó yẹ kí mùsùlùmí kí ó máa ṣe ni ọlọ́run jẹ́ kó yà pé báwọn mùsùlùmí ṣe ní ọlọ́run bá ti ń jáde wọn tí ń fọ̀nà wọn náà kìí ṣe náà ní tiwọn náà tó jẹ́ ìṣù tí ń fọwọ́n nù ọlọ́run zalika bi anna Allaha mawla allazina amanu ẹ mọ̀ pé ọlọ́run bá ní mawla olùtọ́sọ́nà olùdáàbòbò olùrànlọ́wọ́ àwọn tí wọ́n gbàgbọ́ ẹ̀kọ́ ọlọ́run fi ìròyìn ìgbàgbọ́ sí ẹni tí ọlọ́run ràn lọ́wọ́ tí tọ́sọ́nà òun náà ni ẹni tó nígbàgbọ́ wa annal kafirina la mawla lahum ṣùgbọ́n àwọn kẹfìrí wọn lè tí ó ràn án lọ́wọ́ tí ó tọ̀nà sọ́nà àfi àwọn nǹkan tí wọ́n ń jọ̀sọ̀ tí ó mọ̀ sọ wọn nù yóò sì ní àní kakún alákòóso dáadáa ìyẹn lọ́nà fi ní la mawla àwọn ò ní ẹni tí ó tọ̀ sọ́nà ṣùgbọ́n ní ẹni tí ó mọ̀ sọ wọn nù àdúrà tí àbá kọ́kọ́ ṣe àdúrà tó ṣe pàtàkì ni kí á ń yàtà wà láàkà fi dúníyà wal akhirah kí mo bẹ̀ lọ́wọ́n bá bá tó ní àlàárà sí kó tọ́ ẹ sọ́nà láyé àti lọ́jọ́ gbélé alkiyama wà á ń yẹ̀jẹ̀ alaka mubarakan aynama kunt bákan náà mo tún bẹ̀ lọ́wọ́n bá tí ó ṣe é ní ẹni àlùbáríkà ẹni tí ó jẹ́ aláǹfààní torí ọlọ́run wà ní ara rẹ̀ ní gbogbo ibi tó bá wà àdúrà pàtàkì rèé ká máa tọrọ àlùbáríkà kọ́lọ̀ ń ṣe wá lẹ́ni àlùbáríkà wọ́n ní ni jẹ́ àlùbáríkà àwọn oní èdè wọn ni ànàmá wà ziyada ní pé kí nǹkan máa gbèrú kó máa pọ̀ sí àwọn alágbájá olówó owó rẹ̀ kọjá ní àlùbáríkà wọ̀ bàbá ní ó wà ń pò kan lánàá ó ti tún dépò tó tún ga jù lónìí àlùbáríkà wọ̀ wọ́n bá ní kọ́lé kan láwọn tó kọ́ mi ní àlùbáríkà wọlé rẹ̀ nínú èdè nu ṣùgbọ́n nínú ẹ̀sìn táǹpẹ̀ lálùbáríkà òun náà ni ziyada tó fil khair kí nǹkan máa lékún dáadáa káàsì máa rí fífi dáadáa kìrì kí nǹkan kan lékún lásán torí yẹn lè máa ṣe àìdá kí nǹkan tó máa pọ̀ sí eléyìí ṣe àlùbáríkà tẹ̀sìn lápẹjù ẹni tí ń jalè tí ń jalè tí ń rówó sí nínú ìrànú lálùbáríkà ìtòjẹ̀rọ̀ jùlọ orí ẹ̀dẹ́ nìyí ṣùgbọ́n àlùbáríkà ń tẹ̀sìn pé ń ta bá ní lọ́nà tó tọ́ tí ń lékun sí. àlùbáríkà tá à ń sọ yìí ń wọ dúkìá ẹni ẹ̀rí pàápàá jùlọ èyí tó lágbára jù tó yẹ ká wà ọ̀nà ìrìn àlùbáríkà ti di ẹ̀sìn ká máa lékún nímọ̀ ẹ̀sìn ká máa lékún ní ìdúró déédéé ní ẹ̀sìn ká máa lékún ní ìsìnlọ́hún ká máa lékún ní àwọn àgbọ̀yé ẹ̀sìn ní máa ń wọ ìfẹ́ ọwọ́ ẹni ní ń wọpọ̀ ẹni ní ń wọ àwọn dúkìá tọ́lọ́run fún ni nǹkan ìgún ní eh, ilé tá a kọ́ ni ń wọ ọmọ kódà ń wọ àsìkò ẹni ìyẹn àwọn àfa ẹni ìṣíwájú pé pásìkò díẹ̀ náà náà lò láyé ṣùgbọ́n wọ́n ṣe nǹkan ribiribi nínú rẹ̀ àti àlùbáríkà wọnú àsìkò wọn ni. ìyẹn ni ànábì wa Isa alayhi salam lónà tọrọ pé wàjàálà ni àbí ló sọ pé ọlọ́run fòun ṣe pé wàjàálà ni mubarakan aina ma kuntu ní pé gbogbo tí ń bá wà lóun fi mi ní àlùbáríkà ń bẹ ní pé dáadáa ni ó máa ṣẹlẹ̀ ń bẹ àlékún dáadáa ni ó máa pọ̀ àlùbáríkà mi ìpínlẹ̀ yẹn bá sọ̀rọ̀ ẹ̀ńdọ́lọ́n bá fẹ́ àlùbáríkà sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn sáǹfààní àyìn yóò mú lò tó bá yẹn jẹ́ ọlọ́run fún àlùbáríkà sí yóò sáǹfààní kò ní mọ lójú kan gbogbo tó bá dé nàní bẹ́ẹ̀ ni irú àwọn àfẹ́ẹ̀sì tí wọ́n ti lọ pàápàá jọlọ bàbá tí wọ́n sọ̀rọ̀ wọn yìí Sheikh Muhammad ibn Abdul Wahab ìgbà tí wọ́n ti ṣàlàyé àwọn ọ̀rọ̀ yìí pàtí kò láyé tó ti lé ní ọgọ́rùn-ún méjì ọdún àbí àbí ó ń lọ bí ọgọ́rùn-ún méjì ọdún gbogbo wọn tẹ́sí kalẹ̀ náà ní tó lálùbáríkà gbogbo tí ọ̀rọ̀ wọn dé àwọn fi ń ṣàǹfààní àlùbáríkà ni ẹ̀yìn pé àlékún dáadáa ló tó ń jẹ́ láwùjọ ni hmm, bàbá ń tọrọ fún ẹnì kọ̀ọ̀kan tí wọ́n rí ìwé wọn tí wọ́n kọ̀ pé wà á yẹ jẹ́ alákàmù bá rọ́kán ayé ni màkùn kọ́lọ́n kò ṣe lálùbáríkà ní gbogbo ibi tí kò bá dé ilé ni àdúrà ẹlẹ́ẹ̀kejì tí bàbá ṣe ó ti ẹ̀kí kálukọ̀ náà kákọ́ṣe àwọn àfáà kiri ká mọ rírì nǹkan pẹ̀lú àlùbáríkà dáadáa ká náà máa ṣe ẹ̀rí láwùjọ wa lè ní máa ń gbọ́ àlùbáríkà ṣùgbọ́n a lè lò lọ́nà tí ò tọ́ káfí wa ẹnìkan ní sẹ́yìn mọ́ tọrọ rẹ̀ láàmú fún ní owó ẹ̀rí àátọrọ rẹ̀ lọ́dọ̀ lọ àtún wá ṣiṣẹ́ rẹ̀ á ṣiṣẹ́ rẹ̀ kẹ̀rí pé kéèyàn mọ́ ṣiṣẹ́ àlùbáríkà kó wá ní òun kan lálùbáríkà náà ni rárá wọ́n tó fẹ́ ní mọ́ ìtọ́ ọkọ̀ mọ́ ọ̀tọ̀ ọlọ́fà àlùbáríkà sí mọ́ mi kẹ̀rí pé ọkàn jòkó ní tábà ti mọ́ náà kọ́sà ti lálùbáríkà láì kọ́ kankan ẹni tí wọ́n wó tó lálùbáríkà yóò wà lọ́nà tí kò tọ́ bákan náà a sá fún àwọn nǹkan tí tí kò dáa tó lè bàjẹ́ àdúrà ẹlẹ́ẹ̀kẹta tí bàbá wa ti ní kí wà á yẹ jẹ aláká mímọ ní ìlà ẹ̀rọ ti yà ṣàkà bákan náà mo tún bẹ lọ́run fún ẹ kọ́ lọ́run káwọ́ ẹ kúnú àwọn tó jẹ́ pé ìlà ẹ̀rọ ti tọ́lọ́run bá ṣoore fún ṣàkà yóò lè dúpẹ́ fọlọ́run eléyìí nínú àwọn ẹ̀ṣà mùsùlùmí gidi ni pé kéèyàn ro ọlọ́run kó sì lè dúpẹ́ àtọ́lọ́run bá sọ orí fún yóò dúpẹ́ fọlọ́run gbogbo orí tí ọlọ́run bá ṣe fún pàápàá jùlọ orí ẹ̀sìn tí ń bá ogun lógó èèyàn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ àbogun lógó èèyàn tọ́nà fẹ́ ṣẹ̀ṣẹ̀ ṣùgbọ́n tó yẹ pé ní ogun náà tún náà inú ẹnu náà náà wà ìkànjọ ní dédé aládàádáálẹ̀ kan náà mọ̀ ẹ̀nà dára ọlọ́run ló sọ̀rọ̀ ìmọ̀ náà wọ́n ti wá ní alukur'an kọ́ alhamdulilah ilẹ̀fi hadana lihaba wọ́n máa kúnna lina tẹ́lẹ̀ láwùlà àni hadana lọ. ọ̀pẹ́ ni fọlọ́n bá tó sùwà mọ̀nà àmì dáadáa táàrin yìí àní dámọ̀nà bí ẹ̀kọ́ lọ́n sùwà mọ̀nà wákàn lọ́wọ́ àánú tó àná mi máa ń sọ nínú bẹ̀rẹ̀ ọ̀rọ̀ kí wọ́n yàrá ìlà fáwọn àlùmọ̀tẹ́lẹ̀ ẹni tọ́lọ́run bá fi mọ̀nà náà ẹ̀rí á dúpẹ́ oore tọ́lọ́run bá ṣe oore ẹ̀sìn oore àlàáfíà ara oore lílọ bíbọ̀ oore jíjẹ mímu tó pé ní àwa kọ́lá nìkápá ìfúnra wa àlìdá kẹ̀kẹ́ ìfúnra wa ara mi mùsùlùmí òun náà ni kó jẹ́ ní tí ó mọ̀ dúpẹ́ tọ́lọ́run bá sọ̀rọ̀ fún ara mi kèfèrí náà ni kó jẹ́ ní tí ò ní mọ̀ dúpẹ́ kó jẹ́ ní tí ò ní mọ̀ dúpẹ́ ìdásùn pé ń kèfèrí náà ẹni tó pa orí ọlọ́run ọba mọ́ mùsùlùmí máa ń dúpẹ́ la ẹ̀yin ṣàkártó la àti ìdánilẹ́kùn tẹ́ ẹ bá ń dúpẹ́ fún mi ọlọ́run òun máa ṣàlékún orin ilé nínú dáadáa ni ìtọ́lọ́ wá sì ṣe fún wa a gbọ́dọ̀ dúpẹ́ tọ́lọ́run fi ṣàdánwò fún wa ẹni tí ò bá dúpẹ́ tó tún jí àlọ́dọ̀ ọlọ́run bá ẹ ló fẹ́ gbà tọ́lọ́run wa sàánà wa tààlà sórí fún Suleiman ó ọlọ́run fi lè ṣàdánwò fún mi ní ní ashkora am akfor ṣé dúpẹ́ ni àbí ń fi aláìdúpẹ́ fọlọ́run fàmà ṣàkárọ̀ fà ìnàmọ̀ ẹ̀yẹ́ ṣòro ní náà ṣẹlẹ̀ ìyẹn tó bá dúpẹ́ dúpẹ́ fún ara rẹ̀ ní. ọlọ́run ní mo fún lukumanu ní ìmọ̀ ọgbọ́n àtòyé ọlọ́kọ̀dé àti ìnà lukumanu lè hikima àní ṣòro lè la ọlọ́run náà fún lukumanu ní ìmọ̀ ẹ̀sìn ọgbọ́n òye kó lè bá a dúpẹ́ fọlọ́n àwọn yẹ ṣòro fà ìnàmọ̀ ẹ̀yẹ́ ṣòro náà sí àwọn káfárọ̀ fà ìnàmọ̀ ọ̀gẹ̀ níyẹn ara rẹ̀ náà ló dúpẹ́ fún tó ní òtún lóore ní ìgbà lọ́dọ̀ lọ́hùn lọ́nà tí àgbékún àgbéga fún ṣùgbọ́n ẹni tó bá lóun ò dúpẹ́ kò dín oore ọlọ́run bá kù àmọ́ dúpẹ́ oore tọ́lọ́run ṣe ni á jẹ́ kí ìjẹ́ àìjẹ́ kankan tiwa àáfihàn àfolòtì sọ́dọ̀ ọlọ́run ẹ̀wọ̀n ara aláìdúpẹ́ àwọn kìfèrè ni wọ́n ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí kọ́ọ̀rùn tọ́lọ́run ṣoore fún kánú dúpẹ́ kọ́ tó ní ìnáwó òtí ìtùwò àìlà àìlì ìhìndí èmi ìmọ̀ mi náà mo fi ní tìrì pọ́lọ́ ọba ní òṣè fún mi ìwà kẹfìrí ni káìmọ̀ ya aláìmoore sọ́nà kájẹ̀ǹ tí ó máa dúpẹ́ ìyẹn tó wá máa ń tọrọ eléyìí náà ni tí ọlọ́run jẹ́ ń lè moore lóore torí pọ̀pọ̀lọpọ̀ yẹn moore lóore tó bá lọ tó bọ̀ tó lálàáfíà rẹ̀ ní ọlọ́run sọ̀rọ̀ fún un ọlọ́ọ̀bọ wọ́n ní nígbà tó ń rówó àbí òun ò jẹun tí ó tẹ̀wọ̀n lọ́rùn bẹ́ẹ̀ ni ẹlòmíì lówó tí ò rí jẹ ẹlòmíì sì ní ẹlòmíì ní ibi tí ó ti lówó tí ò lè débẹ̀ tọ́lọ́run fún lálàáfíà gbogbo òtí tí mùsùlùmí bá wà ó gbọ́dọ̀ mọ dúpẹ́ fọlọ́run bá bàbá tó fi tọrọ ilé pé kọ́lọ́run kò sí ẹ lẹ́ni tó jẹ́ pé tọ́lọ́run bá sórí fún yóò lè dúpẹ́ fún ọlọ́run ọba torí pé ní eléyìí nínú ìlànà mùsùlùmí gidi ni bákan náà wọ́n ìdàbò tó lé àsọ̀bà kọ́lọ́run tó ń ṣe é nínú àwọn tó yẹ pé tọ́lọ́run bá ṣàdánwò tọ́lọ́run bá fàdánwò kan tọ́lọ́run bá dánwò yóò lè ṣe sùúrù tọ́lọ́run bá fi àdánwò kan yóò lè ṣe sùúrù torí kọ́lọ́run bá sọ́nà wa tààrà tó dá wa oríṣiríṣi nǹkan náà ní fi ń kàn wá àdánwò látara àwọn hikima ìdí tó pàtàkì lọ́dọ̀ rẹ̀ lónìí wà lẹ́nu bùlùwà nà kùnbìṣẹ́ yín ní lẹ́kọ́ọ̀fì wàlùjọ́ ìwà nàkùsí من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون ọlọ́run subhanahu wa ta'ala ọlọ́run wọn fẹ́ ṣe ṣe ká dá wa wò ebi ìrìnlẹ́mọ́lì jẹ́ngbà mi àárẹ̀ rájàkálẹ̀ àrùn tó wà ń ta yìí náà ẹlòmí ò mọ ẹwà lọ́dọ̀ àbùtá ló fa tá bẹ́ẹ̀ níta padà fi eré ẹ̀sìn náà níta àti ńlágbáyé ló fa àti tàmọ̀dọ̀ pé ọlọ́run ló fi ṣàdánwò fún wa nínú tó ti sọ tẹ́lẹ̀ náà èèyàn lè lọ fún ni kó kú bákan náà eh, ibi téèyàn ti ń rí kátàkárà rẹ̀ àbí ẹni tí ń dáko nǹkan ọgbẹ́ ẹni parun ṣùgbọ́n kọ́lọ́run nípa rẹ̀ rè fàbá ṣèrè sọ́ọ̀bì rè ṣùgbọ́n tó bá ṣe sùúrù ńgbà tá dùnú dáadáa èrò àgbéga lọ́dọ̀ ọlọ́run èrò ẹ̀san látọ̀dọ̀ ọlọ́run àti pé tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ sí wọn ní inna lillahi wa inna ilayhi raji'un ọ̀dọ̀ ọlọ́run láti wá ọ̀nà ìlànà àápadà sọ́bẹ̀ ìyẹn pé ogun tó wà yìí náà àtọ̀dọ̀ ẹ̀ náà ni ó ti wá. ilé nínú ìdí mùsùlùmí gbọdọ̀ tó mọ̀ nínú ọba fífi kún àdúrà nínú ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ wọn yìí pé kọ́nà kò ṣe é nínú àwọn tó jẹ́ wípé tó bá fàdánwò kan yóò lè ṣe sùúrù anábà muhammad sàlásálá nínú ọ̀rọ̀ tí alimam tirmidhi tí wọ́n gbà nu súnẹ́nu wọn anábà sàlá ní inna izamal jazai ma izamal bala ẹni ẹ̀sán èèyàn yóò ti tóbi tó yóò gba déédéé bí àdánwò tọ́lọ́run bá ṣe bá fi kàn ó bá ti tóbi wa inna allaha idha ahabba qauman ibtalahum pé tọ́lọ́ bá nífẹ̀ẹ́ àwọn èèyàn kan yóò dán wọn wò ẹ̀kọ́ àmọ́ wò pé ní ẹni tọ́lọ́ bá sàdánwò wọn bóyá ó tẹ̀ lọ́ọ̀ ni àwọn ọmọ ìtẹ́ lọ́n kọ́lọ́ ń tàbí dán wò ẹni tọ́lọ́ bá nífẹ̀ẹ́ àwọn èèyàn yóò dán wọn wò faman rọ́dí àfàlà òrí lọ ẹni tó bá yọnu sí tí ò tara tí ò wí ikú wí tí ò tẹ́ lọ́n tí ò torí àdánwò kó di eléégún kó di kọrin yó tí ò gbẹ́bọ fàlà òrí lọ ìyọnu ọlọ́run mọ̀ ẹni tó bá tara padà tó wíwé kúwé sọ́lọ́run tó bínú òun náà lè bínú lọ́dọ̀ ọlọ́run ọba eléyìí fi apẹ́ ní ìtí àmọ́ sí sọ́gbà àdáwọ̀ náà ni pé kéèyàn ṣe sùúrù kù bára lọ́lọ́run ẹ̀rí gbogbo nǹkan tí ó bá jẹ́ nǹkan oní lílò ní tí ó wà lọ́nà ẹ̀tọ́ náà kò tún lọ sí eléyìí nínú ìtí mùsùlùmí gbọdọ̀ tún gbọ́yé ni àwọn fi àdúrà wọn pé kọ́lọ́n kò ṣe é nínú àwọn ẹni tọ́lọ́n bá dánwò tí ó lè fi sùúrù àdáwò tá à ń sọ yìí kò mínú pé ìyẹn ṣẹlọ́n gbá mi nǹkan tó ṣẹlẹ̀ táyé pé ṣẹlọ́n ni kò yẹ kó káwọn ànábì ọlọ ṣùgbọ́n tí ànábì jẹ́ kó yé wa ni pé àwọn tí àdánwò wọn gan pọ̀ jù nínú àwọn ẹ̀dá náà làwọn ànábì ọlọ ìlànà àwọn sọ́nà sọ pé ní àwọn tọ́lọ̀ ń dánwò jù náà làwọn ànábì ọlọ àwọn tọ́lọ̀ ń dánwò jù náà làwọn ànábì ọlọ lẹ́nu ló wá kú báyìí yẹn bá ti dúró déédéé sí lọ́n fi ń ṣe àdánwò wọn ẹ̀kọ́ ìwọ́n lọ́n bá dánwò tán bá tún dúró yìí ilé ẹ̀ fi ń yan pé ní ìgbàgbọ́ ń bẹ ní ara wọn ànábì wa mọ̀sádà sálá nígbà tí ẹnìkan tó fẹ́ fara ní fún kankan kánà ànábì sọ ànábì yẹ hàmù lọ òmùsà akọlọ́n kó bá ń kẹ́ Mùsá o làkọ̀dì uzi àbí akisarọ̀ min haza àdánwò tó gba ojú yìí tán fi kẹ́mi lọ fasobar ànábì bá ti sùúrù ẹ̀rí àyẹ̀kọ́ ni tí àdánwò bá dé sùúrù là á máa ń ṣe ìbájà kálẹ̀ àrùn tí ń ṣẹlẹ̀ yìí náà ká máa bẹ lọ́hùn láyé sùúrù àní sọ̀sọ̀kú sọ̀sọ́ lọ àní tayọ ẹnu àlà ọlọ́run àní ṣe tí ẹ̀sìn ò fẹ́ ọlẹ́jàdánwò ọlọ́dọọdẹ ni àbí irú talákọ̀ọ́kọ́ tí ń ṣẹlẹ̀ yìí náà àbá fi kún àdúrà wọn pé ní kọ́lọ́n kó ṣe é nínú àwọn tó jẹ́ pé tọ́lọ́run bá dánwò wọ́n lè ṣe sùúrù wọ́n á àdúrà wọn pé ní da avinaba sàgìfà kọ́lọ́n tó tún ṣe nínú àwọn èèyàn tó yẹ pé da avinaba ẹni tó yẹ pé tó bá ṣe lóhun ìsàgìfà yóò lè ṣe rí padà yóò lè wá tùbá lọ́dọ̀ ọlọ́run ọba eléyìí náà tó ṣe pàtàkì pé téèyàn bá ṣe lóhun téèyàn lè wá àforíjì àfàbẹ̀lọ́ eléyìí náà fún oníkálukú wa tí a bá rí pé níta ṣe yóò dá o tí ó dá lélẹ̀ tàlẹ́wà forí kò sẹ́ni tí yéé ṣàṣìṣe gẹ́gẹ́ bó ṣe nẹnu hadith ibn Majah pé kulubun adam kàtọ́ gbogbo ọmọ ànábì adam láti ṣe ṣùgbọ́n wà khairul khata'in at-tawwabun ṣùgbọ́n ẹni tí ó dáa jù náà láti ṣe lẹ́ni tí mo ń túbá tí ò ní sórí kunkun ẹ̀rí tí ó tètè padà sọ́dọ̀ ọlọ́run ọba ọba àlekè ọlá ká ọlọ́run bá sánú wa tààlà mo ṣàṣìṣe ẹ̀rù ẹlẹ́sẹ̀ ni mí foríjì mi irú wọn tí wọ́n ra foríjì nù ọlọ́run bá sánú wa tààlà ròyìn àwọn mùsùlùmí gidi wọ́n ní walladhina idha fa'alu fahishatan aw zalamu anfusahum àwọn mùsùlùmí gidi náà bẹ́ẹ̀ pé tá ṣe ẹ̀ṣẹ̀ kan aw zalamu anfusahum àbọ̀n ṣàbòsí fúnra wọn ẹlòmíràn mọ̀ kúbọ̀ nìyẹn ṣe ṣàbòsí fún ara rẹ̀ ẹni tí ń ṣe lọ ara ẹ̀ ní ṣàbòsí fún torí pé orí ẹ̀ ní mọ̀ kọ́lé ọlọ́run náà mú mi gidi náà tó yẹ pé ní nọ́mbà fásitì ṣe ń ṣe ní tí ò dáa àmọ́ ṣàbòsí fúnra wọn zakaru lọ́ọ̀ha wọ́n ti rántí ọlọ́run fasteg faru lílo lówó bèhìm wọ́n ti wá forí jí lọ ọ̀dọ̀ ọlọ́run ọba torí pé wọ́n máa yẹ ìṣòro dùnú ọba ìlọ̀lọ́ pé àforíjì kò yẹn kí ṣe fún yẹn bá wàlámù yusirru ala ma fa'alu wa hum ya'lamun tó bá ti mọ̀ pé nítorí ẹ̀ ṣe yìí ò dá wọn àtọ́ ní dú kàtàkù lórí ẹ̀ wọ́n já wọn bẹ̀ ni ẹ̀ńtọ́ sọ pé nǹkan yóò dá sí tó rẹ̀ wọ́n dá ẹ̀rọ ọlọ́run kọ́ wa kọjá lè filẹ̀ kọ́ mọ́mi ní gidi yóò lè filẹ̀ ni náà ni bàbá fi kún àdúrà tí kéèyàn máa ṣàdúrà pé ọlọ́run tí n bá ti ń rí i pé mo ṣe ní tí ò dá o jẹ́ kí n lè máa filẹ̀ ló tó ṣàlàyé nǹkan kan fún ànágbèwà Daud látara àwọn nǹkan tó kù díẹ̀ káàtó ṣe láwọn ẹjọ́ tó dá ọlọ́ni fàstẹ́kì fàrọ̀rọ̀bà wàhárọ̀ rọ́ọ̀kì àwọn ànáàbù ó ti wá foríjì ọ̀dọ̀ ọlọ́run bá ẹ̀rí ẹni tó dojú bolẹ̀ tó wá foríjì ọlọ́run foríjì mi. ànábìyà Musa alayhi salam fún tí wọ́n pé ní tó ṣẹlẹ̀ lọ́dọ̀ rẹ̀ kò mọ́mọ́ ìjà ló fẹ́ là lórí sẹpẹ́rẹ́tì àwọn èèyàn kan tí kan ṣubú nu wọn tó kú kí lànà bí Musa sọ lọ́bi ní ìsọ̀lám tẹ̀lé sí fàgfírìlì ọlọ́run bá mo ṣàbòdì fúnra mi lójú ẹsẹ̀ náà fàgfírìlì foríjì ìfagáfarala ọlọ́run ti ṣe àforíjì fún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà láàrin náà àwọn ànábì ọlọ́run bàbá náà àwọn ànábì adam ìgbà tó jésù nítorí ọ̀rọ̀ bá náà zọlámù náà àǹfọ̀sánà fa in lam tagfiri lana wa tarhamna lanakunanna minal khasirin ọ̀nà ọ̀bà àṣàbòsí fúnra wa tọ́ọ̀bà foríjì wa kò sẹ́ni àyàfi ọlọ́run bá a máa bẹnu ẹni búnu a máa bẹnu àwọn ẹni òfò mọ́tà foríjì wa ọlọ́run ti foríjì ọlọ́run sọ láàyè mú kí ní fàtàlá kọ́ àádámù mi rọ́bì hí kẹlímọ́tì àdámù gba ọ̀rọ̀ kan látọ̀dọ̀ náà ẹ̀tọ́ lọ́nu pé kó sọ ọ̀rọ̀ náà ní àdúrà tó ṣe pé ọ̀bánà sọlámù àwòsánà ọlọ́run ní fàtàlá kọ́ àádámù mi rọ́bì kẹlímọ́tì fàtàbà àlè àṣìṣe ó máa wá lọ́wọ́ fi jẹ́ àlùgàfóòrò kámẹ́rà máa padà sọ́dọ̀ rẹ̀ ká máa wá àforíjì lóòrèkóòrè ẹni tí ọlọ́run bá sọ́nà wá tààlà ló gbé èsì ní fún kó wá ṣàlàyé ẹ̀ fún àlànàbà sọ́dà tó ti bọ́ lọ́n ṣe lóhun foríjì tọ́lọ́ni lìyẹ́kì ọlọ́ka mọ́ta kọ́dàmù min zambika mọ́ta áhàr àwọn ẹ̀sìn tó ti ṣe síwájú àtẹ̀yìnlá foríjì tó ti bẹ́ẹ̀ náà àbí ni àmọ́ wá foríjì sóòjọ́ kan ní ọgọ́rùn-ún gbà nínú mi èmi àwa foríjì ní ìjọ kan ní àádọ́rin ìgbà tí ṣe seventy times àkọ́kọ́ ìyìn ṣe hundred times nígbà táwọn ìlú wa ń ṣe báyìí ṣe é pò náà lẹni tọ́lọ́run fi fẹ́ yìí rán tọ́lọ́run sí náà ti foríjì náà wàá lèmi àti àwa tún takú lórí ẹ̀ṣẹ̀ lórí kìí ṣe wa mùsùlùmí àmọ́ ẹ̀ṣẹ̀ kìí ti pa àmọ́ ìmọ̀mọ́ṣẹ̀ o wọ́n bá ti já wa lọ́dọ̀ ká bá tètè mọ̀ ká tètè wá foríjì lọ́nà òfin foríjì wa ẹ̀rìn àníkàn sọ́nà wọn ni wà lẹ́bi náà ṣèbìyẹ́ dèjì òfẹni tí ẹ̀mí mi wà lọ́rùn fi búra láwọn lámùtò dè níbú tí ẹ bá ṣẹlọ tẹlẹ ní ṣẹlọ làzá àbọlọ òbíkan ọlọ́run mọ ikú lórí rẹ ìtumọ̀ pé ẹ̀yin ìfẹ́ sí èèyàn mọ́nu èèyàn èèyàn àti ìṣó mọ́ wa kì í ti pé yóò mọ ọmọ mọ́ ẹ̀ṣẹ́ o ṣùgbọ́n tó ti wà nínú àdámọ́ èèyàn nípa àṣìṣe ó mọ ẹ̀ṣẹ́ ó mọ wa tóyìn bá lẹ́sẹ̀ máa jẹ́ pé ẹ fẹ́ di ẹ̀dá mi bíi màláìkà tí ìṣẹ́ lọ́run ọlọ́run ọba mọ ikú lórí rẹ ọ̀làjá àbíkọ́ mi ànábi ní ọlọ́run bá mú àwọn ẹlòmíì wá yòfinibó àwọn wàá máa ṣe pẹ̀lú pé àdámọ́ ti yẹn nu fàyẹ̀sẹ̀ fìrú nà lọ́ha fàyẹ̀sẹ̀ fìrú náà tó wàá mú wá foríjì lọ́dọ̀ náà tó lọ́ọ́ sì máa foríjì wọn ìyẹn ló fà tó yẹ pé ní àwọn náà gbọ́dọ̀ gbàgbọ́ yé ọ̀rọ̀ yìí pé ìyẹn máa ń wá foríjì lọ́dọ̀ ọlọ́run títí yẹn bá ti ṣe kó tẹ̀ wá foríjì ọwọ́ ni mo pe ní sẹ́sẹ̀ mo wá ti ìṣẹ̀ látàárọ̀ yìí àìmọye ẹ̀ṣẹ̀ tọ́ ọ̀ṣẹ̀ tọ́ mọ̀ kọ́tọ́ kó dìgbà tí ń bá rí kí n ṣẹ̀ kí n tó wà foríjì rárá o ẹ̀ṣẹ̀ ní àwọn èyí tó pamọ́ wà ń bẹ̀ téèyàn tiẹ̀ ní mọ̀ ní ẹ̀ṣẹ̀ téèyàn bá tó wá ń wá àforíjì yẹn ń fura rẹ̀ mọ́ kúrò ń bẹ̀ ni àmọ́ àwọn ọ̀sọ́lá ń tó rinlẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní àwọn ó ní téèyàn bá ṣẹ̀ tó bá wá foríjì ọlọ́run bá sánú wa tààlà ó ní kí tó bá ṣẹ̀ wọn kàǹkà dúdú sí lọ́kàn tó bá ṣẹ̀ ọlọ́run ní kí wọ́n parẹ́ ṣùgbọ́n tí ò bá tó bá wá foríjì ọlọ́run ní ká parẹ́ ṣùgbọ́n tí ò bá wá foríjì nǹkan yóò sì wà ń bẹ náà ni tó bá tó sẹ̀mí náà tó kàn sí tó bá sẹ̀mí náà kàn sí títí tí di gbogbo ọkàn rẹ̀ ó fi wá dúdú. anáwó Muhammad sallam wá kà fáwọn sàhábà láti ṣàlàyé ọ̀rọ̀ yìí pé balrona ala qulubihim ma kanu yaksibun pé àwọn akẹ́kẹ́ ló di ọkàn wọn àbáwọn olùṣẹ́ náà ti di ọkàn wọn nítorí ń ṣe lẹ́sẹ̀ bó ló ṣe di ọkàn wọn náà ló ṣe ní àlàyé hadisi bí ṣe ń kàn sí bí ṣe ń ṣẹ̀ṣẹ̀ rẹ̀ ń kàn kàn ọkàn ó bá dọkàn tó le wà ní ìfi tọ́ náà bá mú látara ìfi ìwà àforíjì rárá rè ẹ̀rí ìwà àforíjì ojú ẹsẹ̀ náà ní kápẹ́ ìmọ̀ ẹ̀sìn ká má fi ẹ̀sẹ̀ tá a bá ti falẹ̀ ọlọ́run subhanahu wa ta'ala ó sọ pé innama tawbatu ala Allahi lilladhina ya'maluna su'a bijahalatin thumma yatubuna min qarib àforíjì téèyàn ò rí lọ́dọ̀ náà ọba níbi ẹ̀sẹ̀ téèyàn bá ṣe òun náà ní àforíjì téèyàn wá ìtúbá téèyàn wá níbi ẹ̀ṣẹ̀ téèyàn ò mọ̀ ẹ̀ téèyàn wá gbá ah, ẹ̀ṣẹ̀ lélẹ̀ ìgbà téèyàn dà kọ́ ni pé ní mo máa finú fẹ́ dọ̀dá ṣùgbọ́n mo ṣe wá ṣetán ló téèmọ̀ pé àǹkà ah, yìí ò dá wọ́n sì wá foríjì ọlọ́run ní àwọn tọ́lọ́ ń foríjì ni ṣùgbọ́n àtọ́ ẹ̀pọ́n fílẹ̀ dìgbà tán fẹ́ fẹ́ kú ẹ̀rí tán rí kú tán wá foríjì ọlọ́run bá sọ́nà àtàlà ọlọ́run ilé yóò nira pé inna Allah yaqbalu tawbata al-abd ọlọ́run máa gbà tó bẹ̀rẹ̀ ẹ̀dá mọ́lám yọ̀gárgẹ̀r tí ò bá tí ìdígbà tí ń pọ̀ kàkà kú ajẹ́ pé ní àforíjì àìfi jáfara àti ìmọ̀ wá foríjì lọ́dọ̀ ọlọ́run bá ní eré ìlàdúrà tí bàbá ṣe pé kọ́lọ́n kò ṣe é ní ẹni ẹni tí tó bá ṣe lọ́hùn ló wá àforíjì bàbá wa kó mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n sọ yìí pé kọ́lọ́n kọ́ ṣe nínú àwọn tó yẹ pé tọ́lọ́n bá sọ̀rọ̀ fún yóò lè dúpẹ́ ìdá òtì àṣàkàr àti pé ìdá tó lè àṣọ́bà pé ẹni tọ́lọ́n bá fi àdáwò kà tó lè fi sùúrù àtẹ́lẹ̀ ẹ̀kẹta ìkéwà ìdá azinaba ìsàgfàrọ̀ àti pé kọ́lọ́n kọ́ ṣe nínú àwọn tó yẹ pé tó bá ṣe lọ́n yóò lè wá àforíjì bàbá sọ mẹ́tẹ̀ẹ̀ta yìí فإن هؤلاء الثلاث إلى متى تاري عنوان السعادة àmì oríire ni ẹni tó yẹ pé tọ́lọ́mùbá sọ̀rọ̀ fún ilé dúpẹ́ tọ́lọ́mùbá fàdánwò kàn yóò lè ṣe sùúrù tọ́lọ́mùbá ní kó ṣe lọ́n àbí tó bá kó sínú ṣe lọ́n tó bá kó sínú ṣiṣẹ́ lọ́n tó bá ṣe lọ́n yóò lè wá forí yí àbáńtí mẹ́tẹ̀ẹ̀ta ìbá pé síyàn lọ́dọ̀ á àmì pé ní olóríire ẹ̀dá mi kọ́lọ́mùbá sọ̀rọ̀ àná wà tààlà kí ó ṣe ń rọrùn fẹ́ nìkọ̀ọ̀kan wá náà kó jẹ́ kí àwọn ìròyìn báyìí kó sí wa lára kọ́lọ́mà sùpánà wa tààlà kí ó mú adó ní orí òdodo ibi tí àádùn nísìnyí kí dìgbà mi tí àtúmọ̀ tẹ̀síwájú àbẹ̀lọ́mà sùpánà wa tààlà yìí tààfà kí ó ṣe ń sábàbí oríire fún wa وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين